sára rẹ òṣùbà rẹ ọlọ́run ọlọ́run ọba ńlá gbogbo wa pátápátá ọba tí ń nawọ́ tí ẹnikẹ́ni ò lè dí kò lè ṣòdiwọ̀ ọwọ́ rẹ̀ òun la fi ń pè ní ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́wọ́ gbọgbọrọ agùn táṣọ lò ọlọ́run ọba tó jẹ́ pé kò tiẹ̀ sáṣọ tẹ́ ẹ fẹ́ fi bò ó òun fúnra gbọ̀ngàn ju gbogbo aṣọ lọ pátápátá <laughs> ẹ rí pé ọlọ́run ọba àrà ló ń ṣe ní gbogbo ìgbà ó tún ti fàyè wa dára bí ẹ ṣe ti rí wa lórí ètò lónìí ẹ ti mọ̀ pé kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣagbára lónìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá bá a dẹ ṣe wà lórí ètò lónìí <laughs> ẹ̀yin gan tún wà láyé wà láyé láti lè rí wa <laughs> èmi la ò ní yọ̀ sí Ọlọ́run ọba ló ń ṣe bẹ́ẹ̀ bólúwa ti fẹ́ Ọbọ̀tayọ̀ ọmọ lórúkọ tèmi bí mo ṣe ń dúpọ́ lọ́wọ́ Ọlọ́run ni mo ṣe ń kí n káàbọ̀ sórí ètò lónìí ayélujára lówùúrọ̀ yìí you welcome ẹ káàbọ̀ ní pàtàkì pàtàkì MC Tífẹ́lẹ́ tún lè pè mí tó bá wù mí but then mo máa ń try láti sọ ní gbogbo ìgbà pé <laughs> Ọlọ́run ti fi arábìnrin tó fi dínkì mi lórí ètò tó fi jẹ́ kí ètò ètò yìí máa dùn mẹ́lọ́mẹ́lọ́ tí n bá sọ síbì kan tó bá le àwọn ilé ẹ̀rọ tó ń jẹ́ pé ẹ̀rọ ọ̀gọ̀ oh kò yé <laughs> tẹ́ ẹ bá ti wẹ̀ gbẹ́mí ẹ̀ nìkan tí mo sọ. <laughs> alára ire hmm. jọ̀wọ́ wá fi wá dá ọ̀rọ̀ yẹn ni mo rí múnú mm. nǹkan pé something. alára èrè. alára èrè wọ́n kí gbogbo ẹ̀yin tèmi pé ẹ kú ojúmọ́ nìyé àtúndé náà nìyẹn bẹ́ẹ̀ ni lórí ayélujára òwúrọ̀ lágbára ọlọ́run o ara ire lọ́lọ́run máa ma fi mí dá ara ire ni ọlọ́run máa ma fi ìwọ tó ń wò mí náà ara ire lọ́lọ́run máa ma fi ẹ́ dá láṣẹ ìdùnnú ire ire ire lówùúrọ̀ ayé wa ire ni lọ́sàn-án ayé wa ire ni lọ́alẹ́ ayé wa ire ni ní agbára olúwa àkúkú ní ṣánkú àní <laughs> ṣọ̀fọ̀ lágbára ọlọ́run ṣé ìbádìí ṣe wá lọ sópin táwa náà ń tẹ̀lé ẹ̀mí wa ò ní pín mọ́ gbogbo nǹkan tá a wá ilé ayé wa wá ṣe ẹ wò lágbára ọlọ́run a máa ṣe àwọn tó máa ń fọwọ́ aago sẹ́yìn wọn ò ní fọwọ́ ògo ayé mi sẹ́yìn wọn ò dẹ̀ ní fa ọwọ́ ògo ayé tiẹ̀ náà sẹ́yìn lágbára olúwa àtidé náà nìyẹn Àyìnkẹ́ Dáòkújẹ́rẹ́ ní orúkọ mi mo kí yín kú ojúmọ́ ẹ ṣàlàáfíà ní ṣe sùn dáadáa <laughs> ṣe sùn dáadáa ẹ òwúrọ̀ mi la ti wá mú ìlágbára ọlọ́run àárọ̀ yìí á sàn wá síre á san wá sówó á san wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀ Àyìnkẹ́ Dayọ̀ Kujore mi ayélujára lówùúrọ̀ yìí òun náà ló ń ṣẹlẹ̀ lórí Orísun original number one. Yeah, yeah òṣè gbé bọ́ọ̀dì ẹ̀ láàárọ̀ kùtùkùtù ó dà ẹ́ bọ́lẹ́ náà jì tí mo ti ṣeré ìdárayá láàárọ̀ ìgbín tó mọ̀ bò. òṣè gan ti fẹ́ gan gan orí kan tí mo sọ orúkọ ẹ̀dá sí ṣe mọ̀ pé ti fẹ́ ló jẹ́ mo ti bẹ́ẹ̀ ṣọ́ọ̀tì nẹ̀ sí tiff tiff ah, ẹ wà lẹ́yìn ẹ̀ ẹ̀ yẹn silent tiff go tiff. <laughs> ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ṣe rí inú wa máa ń dùn ní gbogbo ìgbà tá a bá ti rí yín tá a bá ti jókòó síbi tẹ́yìn náà jókòó tẹ́lẹ̀ ló wà pé kí ni ọmọdé ara wa ọmọ kékeré ara wa tún ní sọ lọ́dọ̀ tòní ọ̀rọ̀ la máa sọ àníṣòṣì ọ̀rọ̀ la sọ àníṣọ̀sọ̀kúsọ ẹ̀ bá a dẹ̀ ṣe wà níbí lónìí kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ tó ọ̀rọ̀ ẹnu wa exactly àmì o ẹnu mi kó máa pa mímì lè sọ títí fẹ́ tèmi lèmi sọ lọ́la. ó ti ṣe wa ló ti jẹ́ máa jó. ẹnu mi kó máa pa. ẹnu mi kó máa pa mí. ẹnu mi kó máa pa mí. ẹnu ò lè pa wá jáde lè sọ̀rọ̀ sọ àní sọ̀rọ̀ sọ lágbára lọ. èyí náà tẹ̀lé ń gbọ́ ẹ̀ ní ṣìwà gbọ́ àdúrà ńlá ní ṣàmì. <laughs> ẹ wo lónìí kó bá dàbí ẹgbẹ́ ni wọ́n á ń dùn yàtọ̀ kí ni ìdí ìdí ni wípé ohun tí a tún ní fún wa lónìí ó tún jẹ́ ó sọkùtù sọ wọ̀wọ̀ ó sọkùtù wọ̀wọ̀ wọ̀wọ̀ mi ni kò fi wọ̀wọ̀wọ̀ sí wọ̀wọ̀ mọ́ kò wọ̀wọ̀ méjì tó máa ń jọ wọ̀wọ̀ ẹ má jọ wọ̀wọ̀ ó mọ wọ̀wọ̀ òun ló jẹ́ kí n pé sọkùtù wọ̀wọ̀ <laughs> oh, ó jẹ́ ẹ̀rọ tí ó wọ̀wọ̀ ẹ̀rọ ṣe máa ń jọ̀wọ̀ wọ̀ hmm? ẹ mọ bá ṣe máa ń ṣe. wọ́n ní bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kí ló ń jẹ pẹ̀lú ọ̀wọ̀. wọ́n máa ń jẹ àtàdé ní pẹ̀lú ọ̀wọ̀. ah ṣé bọ́wọ̀wọ̀ lọ máa ń fi tifẹ́ lọ máa ń fi àgbọn jẹ. òwò lata ok ṣọ́ọ̀tù máa ń lata dídì ni mo lè máa mọ̀ lọ́ máa fi ṣúgà sí i orí o ti lọ lá o ti lọ lá vitamin C láàárọ̀ ìwọ bí gbogbo orí àwọn orí àwọn ẹ̀sẹ̀ pọ́n <laughs> ṣíọ̀ máa sọ̀rọ̀ ẹ lọ. <laughs> àti content creator kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gangan yẹn túmọ̀ sí pé creator ló ń ṣe creation mm-hmm. olóòtú ló ń ṣòtú lórí nǹkan olùdarí olùṣàkóso olùṣe nǹkan ló ń ṣe nǹkan. èyẹ mm. <laughs> túbọ̀ sí ní pẹrẹwu ó túbọ̀ sí pé content ó ṣe pàtàkì tá a bá fẹ́ gé tá a bá fẹ́ gé sí wẹ́wẹ́ á sọ wípé content uh, is king content ọba the content mm. content is life ilé ayé wa báyìí content ni. ó oh, ṣorí jókòó mi content. content ni. <laughs> ẹ̀rín mi. content. sa content. ọ̀rọ̀ mi. isa content. ṣó tẹ̀ ń wò content ni. isa ìjókòó everything about us it's a content it's content. it's a content. Hmm. ìyẹn túmọ̀ sí wípé bí mo ṣe sọ lọ tẹ́lẹ̀ wípé gbogbo nǹkan sáà ṣe nílé ayé wa lílọ bíbọ̀ sísọ mímu jíjẹ bá a bá ṣe ń tajà tá à ń ṣokòwò tá à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tá à ń ṣe oríṣiríṣi nǹkan tá à ń ṣe lójoojúmọ́ ayé wa content ni ìyẹn túmọ̀ sí wípé àtúntò nǹkan kan ni ìṣẹ̀dá nǹkan kan ni à ń ṣẹ̀dá ọ̀rọ̀ ní ìsinmi à ń ṣẹ̀dá ẹ̀ṣẹ̀ rí wà ń bí báyìí. kí n tún kí n tún wá kí n tún kí n tún wá kí n tún wá fọká mm. tí mo fẹ́ tì síta mo gbọ́dọ̀ mọ àwọn tí mo fẹ́ tì síta fún mm. bóyá àwọn àgbàlagbà ni o mm-hmm. bóyá ọmọdé ni o mm-hmm. bóyá àwọn olùtajà míì ń bomi ni so mo gbọ́dọ̀ mọ àwọn èèyàn tí mo fẹ́ tì content yẹn sí ìyẹn audience mi. bẹ́ẹ̀ni òun ló máa determine Hmm. irú nǹkan tí mo fẹ́ tì sí wọn bóyá nǹkan tí mo fẹ́ tì sí wọn bóyá mo fẹ́ kó ṣe mo fẹ́ kó ṣe ní alágbàlagbà àbí hmm. lọ́lọ́mọdé hmm. àbí àbí ní méjèèjì papọ̀ tó lè bá méjèèjì rẹ̀ fún bí àpẹẹrẹ tí mo ṣe lẹ́ẹ̀kan pé ìwọ tó post picture sórí Facebook tó wá sí apá àbìkan lẹ̀ nínú apá tó yẹ kó pàdé tó wá sọ pé tó wá sọ pé small girl big, big god god big god ni jọ torí Ọlọ́run ee <laughs> lè jẹ. kò lè jẹ capital letter g g small letter ló máa jẹ kò lè jọ big god tàwa lórí irú content bẹ́ẹ̀ yẹn. <laughs> content yẹn kò bá ó dẹ̀ mọ àwọn audience tó fẹ́ catch. ó dẹ̀ mọ irú àwọn èèyàn tó fẹ́ kọ́ mm-hmm. wò ó <laughs> yẹn ló túmọ̀ sí pé bóun ṣe ń tajà tiẹ̀ ó láwọn tí ó rà á. torí inú gbogbo nǹkan tá à ń sọ yìí náà ọjà títà yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ you know. You know. exactly so yẹn marketing. yẹn marketing mm. so òun ló túmọ̀ sí wípé gbogbo nǹkan tá à ń ṣe a ní láti consider audience wa but nínú bá ṣe ń consider tá à ń ro ti àwọn tó ń bá wa gbọ́ tó ń bá wa rà eh, a nílò láti kọ́kọ́ ṣe àlàyé kí ni ìpele ìpele àbí àlàkalẹ̀ oríṣiríṣi kọta lè pín content sí ìdó eh, eh, ìyẹn fún àǹfààní àwọn tó jẹ́ content creators gangan gangan tó ń fi ṣe iṣẹ́ Eh, wọ́n lè ṣe àlàkalẹ̀ sí educational content eh, mhm. educational content wà mhm. tó lè ease àwọn èèyàn tó lè tó máa máa kọ́ àwọn èèyàn ṣe ẹ̀kọ́ nípa eh, nípa ẹ̀kọ́ generally bottom content wà. Bottom. ìyẹn wà more or less bíi nǹkan tó ń múyàn gbafẹ́. gbafẹ́ tó ń múyàn dùn pé òkè ó tẹ̀ tí wàá sú ẹ báyìí ah Oh, o kò tí o tí ẹ mọ ibi tó fẹ́ yìí wà táwọn ní content creator yìí ìbàdí tó bá fún ẹ ní content ó wà gbàgbé bọ́dọ̀ mi à ah, kí ló ń ṣẹlẹ̀ gangan mo mà ti rẹ́rìn kẹ à ah, mo dẹ̀ láìkè lé à ọkàn mi mà ti sún kúrò nú gbogbo òrònú ó ti yẹ yín tó bó ṣe lọ. exactly bó ṣe rí gangan ni torí torí náà la ṣe ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà lórí ẹ̀rọ ayélujára ní ìsìn tó ń ṣe comedy skit bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a lè sọ pé àwọn tó ń ṣe comedy skit náà nígbà míì wọ́n máa ń ṣe láti fi kọ́ wa lẹ́kàn pàdé àbí èmi òbí òmíràn ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà láti fi pa wá lẹ́rìn-ín láti fi jẹ́ ká gbàgbé ìrònú ká gbàgbé ìrònú wa. ìrònú wa hmm. so ìyẹn túmọ̀ sí pé àwọn yẹn wà under you know, fun boredom entertainment lálẹ́ fún wọn sí àwọn kan wà tá lè fi sí informative uh, informative uh, segment or content creators àwọn yẹn la fẹ́ lè sọ pé bóyá àwọn oníròyìn. àwọn oníròyìn hmm. tó máa ma já wa sí bó ṣe ń lọ bó nǹkan tó ń ṣẹlẹ̀ lójú pópó bó nǹkan tó ń ṣẹlẹ̀ lópòpónà bó nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé bó nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó yẹ ká mọ̀ táwọn ààrẹ ààrẹ ààrẹ ìlú wa tí wọ́n sàárẹ̀ orílẹ̀‐èdè irú bẹ́ẹ̀ ṣe ń wò ròyìn wa lórí Orísun hmm. ok informative content hmm. ni à ń pe ìyẹn ṣóyè máa ń jábọ̀ ròyìn Sẹ̀kínátù <laughs> ló ń jábọ̀ ló ń jábọ̀ rẹ̀ then a dẹ̀ tún rí pé gbogbo ẹ̀ ó pín sí oríṣiríṣi ṣẹ́yìn tẹ́ ẹ bá wá pe ara yín ní content creator ṣẹ́yìn ẹ gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó jẹ́ wípé o fẹ́ create content kan sí i o gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó yẹ pé ó wà kàchì ìjọba òmìnira mi ní Yorùbá kàchì tó lè tètè múyàn tó lè tètè múyàn hmm. tó tètè máa fa èrò mọ́ra cause gbogbo ẹ̀ náà ló gbọ́dọ̀ máa rò pọ̀ ìwọ tó jẹ́ content creator ó gbọ́dọ̀ wà creative hmm. o gbọ́ ṣe creativity ẹ gbọ́dọ̀ wà òkè gan tó yẹ pé wàá wò pé nǹkan tí lágbájá ṣe tèmi ò gbọ́dọ̀ bá títí ẹ lọ o dẹ̀ gbọ́dọ̀ dá nǹkan tó ṣe máa yàtọ̀ nìyẹn tó bá sọ pé èèyàn wà outstanding nǹkan táwọn èèyàn máa fi yànnà náà pé no lágbájá dá dúró lórí títí ẹ̀ mhm. tàmẹ̀dò dá dúró lórí títí ẹ̀ ti lágbájá ti a ò kò kò jọ ti b ti b kò jọ ti c so creativity ẹ̀ ó gbọ́dọ̀ pọ̀ yẹ́yẹ́ <laughs> tí ẹ bá fọ ó gbọ́dọ̀ pọ̀ torí tí kò bá pọ̀ mhm. wà á kọ́ rí pé gbogbo ẹ̀ ń jọra wọn ni ok èèyàn kan ṣe comedy skit ó ń fún wa content comedy kan mhm. ó ní bí kọ́mẹ́dì tiẹ̀ ṣe rí o ti yí tí wọn bá máa ṣe kọ́mẹ́dì ti tiẹ̀ o gbọ́dọ̀ yí síbò míì kó má ti jọ tẹ́ni tó ń ṣe tẹ́lẹ̀ gan àwọn èèyàn àwò pé bọ̀ nǹkan tí ẹni lágbájá yìí náà ń ṣe náà lélẹ́yìí so ó mm-hmm. gbọ́dọ̀ wà creative wọ́n tó bá jẹ́ content creator ó creativity ẹ̀yẹ ó gbọ́dọ̀ pọ̀ gan bí mo ṣe then nǹkan tó tún wá fẹ́ fún wa ó gbọ́dọ̀ dúró re tó máa fi tó máa fi tó máa fi mú mi pé ok lágbájá báyìí ni mo fẹ́ bá lọ tàmẹ̀dò báyìí ni mo fẹ́ ó gbọ́dọ̀ yàtọ̀. bẹ́ẹ̀ni lórí nǹkan tó sọ yẹn tá a bá ṣe kúlẹ̀kúlẹ̀ a máa rí pé lórí àwọn tó ń ṣe comedy skits pàápàá mhm. jùlọ a rí pé fún bí àpẹẹrẹ wòlíì àgbà wòlíì àgbà máa ṣe skit gẹ́gẹ́ bí wòlíì bí wòlíì tó fọ́nì. jẹ́ àwòyámúfú. àwòyámúfú náà ẹ rí i pé kọ́ńtẹ́ǹtì yámúfú ẹ ti mọ̀ tẹ́ bá ti rẹ́ni tó wọ ṣẹ́ẹ̀tì tó rorò tó lo <laughs> tó wá wọ bàtà tó wọ bàtà ṣù bàtà tó jẹ́ pé tó ẹ ti mọ̀ pé no yamufu lélẹ̀ ẹnu ẹ̀ ṣe tó ṣe mú ẹnu ẹ̀. bẹ́ẹ̀ni ẹ ti mọ̀ pé yamufu lélẹ̀ tẹ bá dẹ̀ ti rí ọmọ aníwòlé àgbà aníwòlé àròlé tẹ bá ti rí wọn ẹ máa rí pé content wọn yàtọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni comedy skit wọ́n ń gbà ó lè fẹ́ jọra ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbìyànjú láti sọ fún wa pé nǹkan tèmi ṣe rèé o mo ti ẹ̀rí bọ̀bọ̀ kan lórí social media òun towel guy ló ń pera ẹ̀ Sydney Tucker towel ló ń lọ kiri àbí. towel ni ó fẹ́ ṣe content ó fẹ́ ṣe any comedy skit ìzára kó fi towel yẹn sọ́rùn àti kó fi róró white towel ní náà kó fi sọrùn ó sún mọ́ ọjọ́ náà tó bá máa jó náà aró towel ní tọ́ka ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ ọ́ so fún ọ̀pọ̀ ènìyàn nígbà tí gẹ́gẹ́ bí nǹkan tó sọ pé ní bá máa gbé síta èmi fúnra mi gbọ́dọ̀ fi creativity sí pé báwo lèmi ṣe máa ṣe tèmi tó máa yàtọ̀ sí a ò ní mo ń try láti ṣàlàyé síwájú sí Lásìsì ẹlẹ́nu hmm. fúnra ẹ̀ náà òun náà ti jẹ́ content pé ká bá wá gbé Lásìsì ẹlẹ́nu sẹ́gbẹ̀ẹ́. kò dúró lórí àwọn adẹ́rìnpòṣónú nìkan lórí àwọn olórin àkànfi wọn ṣàpẹẹrẹ lórí àwọn eléré àgbéléwò lọlọpọ òjọkan lórí àwa tá a sọ̀rọ̀ àwa fúnra wa gangan ẹ̀hẹ̀ tẹ́ ẹ bá ti rí àyìnkẹ́ ẹ ti mọ̀ pé àyìnkẹ́ wà fún báyìí báyìí báyìí báyìí tẹ́ ẹ bá ti rí sẹ̀kínàt ẹ ti mọ̀ pé báyìí báyìí ẹ bá ti rí Tifẹ́ ẹ ti mọ̀ pé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi jẹ́ kí ilé ayé yìí kó dùn òun ló fi fà tó fi jẹ́ pé báàgì lẹ́yìn ta ẹnìkan taṣọ gbogbo akọ́là ń ta báàgì gbogbo akọ́là ń taṣọ ẹnìkan ta pọ̀nmọ́ kẹ́nìkan bá lè máa tata ọ̀hún wakọ rí ariwo kọ lè máa ṣẹlẹ̀ títí ṣùgbọ́n akọ̀sáré bọ́lẹ̀ ní mọ́tò ni àyínkẹ́ kámẹ́rà torí pé kí ni kó lè mú kọ́ńtẹ́ǹtì wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti wò pé ah, ìròyìn kan ṣẹlẹ̀ ibì kan ṣe kíní kan kí ṣògo ẹni kejì máa sáré bọ́ọ̀lù ẹnu mọ́tò ni bí ò ní kámẹ́rà á lo fóònù kọ́ńtẹ́ǹtì ló ń mú yẹn bó ṣe mú kọ́ńtẹ́ǹt yẹn ni pé òkè akátẹ̀ lè rí kọ́ńtẹ́ǹt fún àwọn olólùfẹ́ wa lé hmm. kí wọ́n lè rí ẹ wo àǹfààní lọ sún àti fẹ́ àǹfààní wo ni wọ́n tún fẹ́ sọ fún wa. èmi jẹ́ fẹ́ ká sọ̀rọ̀ nípa educational content you okay. tá a bá wò dáadáa a rí wípé ní ọ̀pọ̀ ìgbà àwọn òbí tí àwa òbí àwa mhm. òbí tá à ń tọ́ ọmọ and all that alọ́mọ ìná gbogbo ala lọ́mọ alẹ́ má ti ibi ṣùgbọ́n wà lára gbogbo ala lọ́mọ. ok pọ ọmọ ọmọ ọmọ wà lára àbí <laughs> má sọ̀rọ̀ ẹ lọ torí àwọn bó ṣe sọ àwọn òbí ẹ̀ṣọ́ mọ̀ pé nǹkan tí mi mọ̀ ni ọ̀rẹ́ ti bímọ kí n má mọ̀. ẹ ara ilé àwa òbí ó ti yé yín. ok má sọ̀rọ̀ ẹ lọ síbẹ̀ mi ò tí ì bímọ mi ti máa ń ṣùgbọ́n àwa òbí ìyẹn ò kàn wá rẹ̀. ó lè jẹ́ kí sọ point mi náà. àlẹ́ àyìnkẹ́ ti fẹ́ spoil things kó má lajẹ́ bí tó ti ń lérí sí mi lẹ́ẹ̀kan nígbà yẹn. ìwọ kẹ máa sọ̀rọ̀ ẹ lọ eh, bó yà sọ fún ìtẹ̀tẹ̀. it's okay now educational content fún gbogbo àwọn òbí àmọ̀ wípé nǹkan báyìí ló tọ́ fọmọ láti wò láti kọ́ láti ìná hmm. òun ló máa jẹ́ kí n fẹ́ sọ pé gẹ́gẹ́ bí content ṣe pọ̀ káàkiri tá a ti mọrú ọmọ tá a ní tó jẹ́ pé ọmọ tá a ṣì ń tọ́ ni kì í tí ì mhm. ṣọmọ tó jẹ́ pé ó ti jáde kúrò ní mhm. ìkáwọ́ wa mhm. Hmm. ó yẹ ká lè mójútó nǹkan tọmọ yẹn mú wọnú hmm. tó mú wọnú ọpọlọ gẹ́gẹ́ bí hmm. education tá a bá mú fóònù fọmọ pé ó yá máa lo fóònù yìí a gbọ́dọ̀ lè mójútó content tọmọ yẹn ń gbà sórí fóònù yẹn kì í ṣe pa amú tablet amú nǹkan kan lọ́mọ lọ́wọ́ a tẹ̀lé e nǹkan tó fẹ́ lọ ṣe lórí ẹ̀. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ lè monitor gbòkè ìyẹn ló fi jẹ́ wípé educational content fine àmọ́ pé àwọn teacher wọ́n ń kọ́ wa àwọn olùkọ́ wọ́n ń kọ́ wa lọ́lọ́kan òjọ̀kan wọn náà ń develop content wọn àwọn náà ṣe lóríṣiríṣi wọn á mm-hmm. gbé wá sórí mm-hmm. ẹ̀rọ ayélujára àwọn tí wọ́n gbé wá sórí ẹ̀rọ ayélujára àbí sórí amóhùnmáwòrán tó jẹ́ school náà lọ́n ti ń ṣe mm-hmm. it's fine educational content ni but then ìtó jẹ́ informal educational content òun ni tá à ń gbà láti ilé láti ìná àyíká tó ń ṣe àyíká school now bí ó ṣe wá jẹ́ pé àyíká yẹn ò ṣe àyíká school tí tíṣà olùkọ́ á lè mọ́nítọ̀ àwọn òbí à hmm. ń sọ̀rọ̀ nípa àǹfààní àti ìdàkejì ẹ̀. ok. bá a ṣe ń gẹ̀ẹ́tì àǹfààní pé àwọn content creation wà káàkiri káàkiri tó mú ayé rẹ̀ rò fún wa bẹ́ẹ̀ náà làwọn kankan wà tí ò dáa fáwọn kan. tí ò dáa fáwọn kan. torí náà a nílò láti gẹ́gẹ́ bí òbí a nílò láti mọ̀ pé content báyìí ló dáa fáwọn ọmọ content báyìí ká lè mójútó yàtọ̀ sí yẹn gan tí ò bá ti ẹ̀ ṣe education náà tó bá jẹ́ bóyá information àbí nǹkan àwọn news kan wà tó jẹ́ pé èmi ò kì í fẹ́ gbọ́ kì í ṣe torí pé kò dáa ṣùgbọ́n torí pé ó lè ba ni lẹ́rù ẹni tẹ́tí mọ̀ pé ó ní high blood pressure ẹ̀jẹ̀ ríru kẹwàá ní kó máa gbọ́ nípa wọn ní plane kan ṣe crash níbi kan hmm. wọn ní ilé iṣẹ́ mi earthquake wọn ní oríṣiríṣi nǹkan ìnú kọ́ńtẹ́ǹtì tẹ́ ẹ máa sọ fún èèyàn bẹ́ẹ̀ láti gbọ́ láti wò ó yàtọ̀ ó yàtọ̀ fún èèyàn tó jẹ́ pé ara ẹ̀ jí pépé bẹ́ẹ̀ni ìlera ẹ̀ wà òkè òun ló túmọ̀ sí òun ló nípa fún tá a fi ń sọ fún wa pé bá a ṣe ń wo àǹfààní ẹ̀ ká tún máa wò ìdàkejì ká máa wọ bá ṣe lè ká ṣe lè ṣe ààbò lórí bá a ṣe ń gba content wọlé gẹ́gẹ́ bí receiver hmm. of content creation. of content creation ṣe kọ ọpọlọ kó èbò ọpọlọ rẹ ò ní dorí kodo <laughs> tip tip it's okay. <laughs> ẹ wo èèmọ̀ mi sí àyẹ̀kẹ́ yọ ẹ orúkọ mi sí ṣùgbọ́n bóyá máa lọ mú lẹ́yìn orúkọ sí àyẹ̀kẹ́ ẹ wò ká máa lọ lé àbí jẹ́ ká kúkú dúró síbi ká ṣe bíi one hour sí i pẹ̀lú àwọn aráàlú. so àwọn aráàlú ò ní lọ bí iṣẹ́ àbí kí ló ń sọ. wọ́n fẹ́ràn wa. mo mọ̀ kọ́ fẹ́ràn wa bọ̀ jẹ́ ká àwa náà nífẹ̀ẹ́ wọn so jẹ́ ká jẹ́ kọ́ máa lọ bí iṣẹ́ báyìí. káwa <laughs> pásítà àbí bẹ́ẹ̀ni ní gbogbo ìgbà tí ẹ bá dẹ̀ tí wọ́n wà ojú yìí ò ní fọ́. ẹ já máa fi lè ṣe lọ lórí ètò ní ọjọ́ ti tòní wípé ẹgbẹ́ mọ̀gán tá a ti sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ ká mú lò lọ́tún lọ́sì àǹfààní àti ìdàkejì ọ̀la máa wà pẹ̀lú gbogbo àbó lówà ti fẹ́ ọmọ tani mọ̀mọ́ lórúkọ tí mò ń jẹ́ ẹ lè pè mí ní MC Tífẹ́ MC onírùnú. MC Tífẹ́. MC Tífẹ́. ìdè láì ní oye pé tá. àwọn ọmọ kan yóò fẹ́ wá nílé ẹ dẹ̀ máa gbàgbé ẹ lè tẹ̀lé wa lórí gbogbo social media platform wa pátápátá Twitter Facebook and IG at Orisun TV a ní you know, www.orisuntv.com ó ti yé yín ẹlẹ́dẹ̀ darapọ̀ mímu náà lórí social media mi Facebook ẹ̀ like page mi lórí Facebook mm-hmm. Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ náà ni lórí Twitter at Tosin Kujore lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ èmi tí ń tòótọ́ Àyìnkẹ́ Kújọrẹ̀ ọmọ bíbí inú Wonder Dayọ̀ Kújọrẹ̀ ẹ wo láyé àtàlàfíà la tún máa pàdé ẹ má wọ orí ara yín tẹ́bà tí jẹun kẹlẹ́ wà kàn jẹ ṣẹ́ ti gbọ́ <laughs> ó dàpọ̀ ẹ kó òwúrọ̀. <laughs>